الله قدر الرؤيا تقديرها وقال في شأن خليله محمد صلى الله عليه وسلم لقد صدق الله رسوله رؤيا بالحق أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله ẹ̀yẹ oúnjẹ ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú àlá òun ni wọ́n ń pè ní méje lára wọn máa pè ní àlùwọ́tòyà àlá òun ni wọ́n ti mùsùlùmí tó dúró lọ́gbà máa ń rí yóò sì rántí rẹ̀ kò ní gbàgbé nǹkan kan nínú ẹ̀ nígbà tó láyé àlá yìí kò sì ní jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ nígbà tẹ́ni yẹn wà lójú kò aláyẹ tí máa ń wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala a máa fún yẹn nírò ìró dòró a sì máa sọ ní lára níbi aburú nítorí máa ń sàlàyé àwọn nǹkan ní ìdórójú fún ni tàbí tó sì tọ́ ni sọ́nà lọ síbi ohun tó lẹ́tọ̀ọ́ láti ṣe àbí tó lẹ́tọ̀ọ́ láti pàṣẹ. عباد الله فيرد الله أول نور جدال صلى الله عليه وسلم يبرك على بي تعمل الرقية كما ولا ترى الله وديكتي tọ́yàtọ̀ sí wọn lọ́sọ̀ ní àlìfọ́lùmọ̀ àlìfọ́lùmọ̀ òun náà ní aládùn ẹgbẹ́ pé ìyẹn bá tẹ̀ ní ìyẹn òní rántí kankan bẹ́ẹ̀ ìyẹn máa wá látọ̀dọ̀ àṣà ìtọ́ ìgbàgbé dání máa fi làákàyè yẹn ṣeré irúfẹ́ àlàáfíà wà látọ̀dọ̀ àfẹ́ ìtọ́rin yẹn òun lè yí tó ti pé ẹni yẹn ò rí àti daniel máa fi hàn òun tí ó bá nínú jẹ òun tí ó kẹsì òrùba àlá ẹ̀yẹ tó ti hàn lọ́wọ́ ọba láàyè sára tábà àléhà fún ìṣẹ̀rẹ̀ kò sí ìdájọ́ ṣẹ̀ríà tó lè wá lórí àlá rẹ̀ tó ọba láwọn. nígbà táyà ń sọ àwọn oníṣòwò lọ́dọ̀ àwọn onísúnfíláwà nínú ọ̀nà táwọn máa fi ń mú àlàyé ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn ńbẹ́ńbẹ́ àwòrìyà alábẹ́ńbẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni tó fi gbé wọ́n orí ìlànà nẹ́bì ni wọ́n mú lọ́kùnkúndùn ńgbọ́dọ̀ á sí mọ́fin ọlọ́run ọba inú sẹ́rọ̀ ọlọ́run ni ńgbọ́dọ̀ á sí mọ́fin ọlọ́run inú súnà nẹ́bì ni ńgbọ́dọ̀ á sí mọ́fin ọlọ́run sallallahu èèyàn ìfẹ́nu fún àwọn olùmọ̀ àkọ́kọ́ tí wọ́n ti lọ. nígbà tó a ti mú fi hàn lọ́wọ́ nínú àlùfẹ́yà fún sàhẹ́ àfiwé eléyìí tó lálàáfíà. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn èèyàn kan tó bá ti dí tó sùn adáwọ̀ yẹn náà ti kó káàrin àwọn mùsùlùmí ní ìlànà la ilaha illallah wọ́n wá ń ṣe jẹ́ra ẹ̀lá wọ́n ń jẹ́ra ẹ̀lá yọba ní olóhùn rí lójú rẹ̀ ni òun rọ́ lọ́hùn bẹ́ẹ̀ ọlọ́run wí ń tẹ báyìí ọlọ́run àbúrò lélẹ́yìí kan sọ̀rọ̀ láṣà ẹ̀yẹ orúkọ ọlọ́run aláǹdí ipò rẹ̀ ní ipò àpọ́nlé èyí tí ọba dẹ́dà tó fi sí nígbà tó já sí pé aláwọn àtẹ́bí ọlọ́run ọba nìyí òótọ́ ní máa ń jẹ́ títí tó máa ń jẹ́ ìmísí látọ̀dọ̀ ọba dẹ́dà òun lọ́fà nígbà tí nàbí ilá Ibrahim àríkì sọláàtù sọláàmù lórí lójú rẹ̀ nígbà tí ọmọ rẹ̀ dàgbà ọlọ́run fún wa nígbà tá nẹ́bí Ismail alayhi salatu wa salam ti sọmọ Ibrahim tó dàgbà tọ́tọ́ máa bẹ̀rẹ̀ ńsẹ́ kọ́lá ya bunayya nẹ́bí náà Ibrahim alayhi salatu wa salam wá pé pé gbogbo wọn mọ̀ mi. inni ara fílmù náà ní àmì àgbàfù mo rí lójú rẹ̀ wípé mo ń fáwọn yorùbá rà dára èwo tí mo wọ̀ ẹ̀rí aláwọn àdẹ́gbẹ́ ọlọ́run wà ìmísí àtọ̀dọ̀ ọba adẹ́dà ni òtítọ́ ni ó dẹ̀ máa jẹ́ bálá àwọn ẹ̀mẹ́ni ṣe rí ni ẹ̀ gbogbo eléyìí tí bá ń sàlàyé ń sàlàyé nípa bálá ti pàtàkì sí i rọ̀bẹ́ẹ̀dẹ̀ kúrò sọ̀rọ̀ mi rọ́dí ọmọ ọ̀sán àánú wọ́n ní òtítọ́ ọlọ́run bá tún jẹ́ yé wa ife àlàsí mùsùlùmí bálá òtítọ́ ọlọ́run sọ nínú ká pé ìjẹ́ ànábì sínẹ́rìndínní àádọ́ta ẹ̀rí ìyẹn ni pé oríṣiríṣi ní ewu tá a bá sọ pé lóògùn wà ìjẹ́ ànábì oríṣiríṣi ló ń kó sínú ṣùgbọ́n kẹ́nu ẹ̀ ní àlá nítorí pé kò sínú ògùn wà mọ́ ṣùgbọ́n fún àlùmọ̀ màṣírọ̀ àwọn àlá tó ti pé mùsùlùmí ọ̀ máa rí kí wọ́n máa ṣe irú sí àwọn ṣẹ́dá àtàyẹn fi kọ́tọ́ mi lára fi kó fún ni nírò fi kọ́tàlàyé kẹ́tọ́ lójú fún ni. ìmébìdé kò lè mú kẹkẹ wá fún anú ẹsìn òsì ń bẹ tẹ́lẹ̀ nínú ìgbà wọn rọ mí wọn lè dìgbà lọ ala láàrín láńsọ yìí pé tẹẹrí àlá àlá ó lè jẹ ìpín nínú àádọ́rin ìpinnu tó wà àwọn afáwa ní ó á tó bá ta lọ lálà ó fẹ́ lọ lálà pélé yẹn yóò obìnrin pé tí ọ jẹ́ ìpín kan nínú mẹ́rìndínláàádọ́ta yẹn ọba yẹn pé kò kí ni mùsùlùmí ni ọ ṣùgbọ́n yẹmẹyẹmẹ kọ̀ọ̀kan tó bẹ́ẹ̀ sọ àlámọ̀ rí tiẹ̀ ẹ̀rí bọ́ náà yóò tún jí ti pé ajá ti pé rúfẹ́ àlàáfíà yẹn yóò máa jẹ́ ẹyọkan nínú àádọ́rin ìpín nínú jíjà tẹ́lẹ̀ ayọ̀ mùsùlùmí náà ibadallah gẹ́gẹ́ bí mùsùlùmí ti lè lálàá fún ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n lè lálàá fún mùsùlùmí tí wọ́n rí mẹ́ rí ọ̀rọ̀ rẹ̀ lójú rẹ̀ sẹ́ni kí wọ́n lálà kí wọ́n lálà fún. anabi sallallahu alaihi wasallam wọ́n ní arru'ya saliha ẹ̀rí àlá dáadáa ẹni rí lè rí àwùjọ ìlàkù àbí kí wọ́n dẹ̀ lálà sí eléyìí wá ní mọ́tò imam ahmed alayhi rahmatullah. òjijì ọlọ́sùnlá àsálá tó wájú yé wa wípé ìdàtíjára bẹ̀ zaman táyé bá ń sẹ́ lọ làmùtájà ni ru'ya muslim kẹ́sìtì aláàmùsùlùmí ò ní máa jẹ́rọ mọ́ kí ló máa tá aláàmùsùlùmí bá tó lọ jẹ́rọ wàhálà dé nìyẹn ìkọ́sí nígbẹ̀ yìí ayé fẹ́fẹ́ ìrọ́ akọ̀ ní gbòòrò tí mùsùlùmí bá tó wà ńlá làárọ̀ àdánwò dé nìyẹn ó fi ẹ̀sìn tó bá ti ìkẹyìn wá dúníyà àlá tí mùsùlùmí ọ̀ máa lá kò máa jẹ́rọ mọ́ ọ̀gọ̀rọ̀ rẹ̀ ni ọ̀ máa jó dúdú ayọ̀ mùsùlùmí náà ìbádọ́lá òun ní máa ń jẹ́ ìró òdòdó látọ̀dọ̀ Allah alákejì ń bẹ òun làlágàlà tọ́jú pé yọ máa gbé ìbànújẹ́ fún yẹn ó jí báyìí ó jí ti ìbànújẹ́ ti ìbànújẹ́ ni ìyẹn máa wá látọ̀dọ̀ ṣàìtọ́n alákẹta òun ní mímọ yọ̀hádì tòlùmọ́tò nẹ́fà èun tẹ́yẹ ọkẹ́ máa fi fẹ́ bára rẹ̀ sọ̀rọ̀ lásán aláṣẹ ò ní túmọ̀ kẹkẹ rárá bí dín òkọ̀mọ̀ nígbà tá nípa ọ̀rọ̀ ọlọ́run ọba tá a mú wá ń bẹ àti ohun tá a mú wá ń nu sódùnà àti òfin gbọ́dọ̀ wà ọba rọ àlà nínú ìlànà tá a bí àlà ọláwọn òfin márùn-ún bí alákọ̀ọ́kọ́ òun a máa ń wo ọlọ́run láti lálà láti àlà lápẹẹrẹ ní ẹnìkan wípé òun rìn lójú rẹ̀ ńgbà tó sùn òun lálà ibi òun kí ni ìtumọ̀ rẹ̀ àwọn olùmọ́jọ́ yóò wá pé ìtumọ̀ rẹ̀ jẹ́ àlọ́ mú lọ́rọ̀ ọlọ́run gẹ́gẹ́ wá pé òfin bá fi rọ́ àlájú ọ̀rọ̀ ọlọ́run láti mú ìtumọ̀ rẹ̀ kọ́ àlà nínú ìparun nítorí pé ọba sọ fún ọlọ́run nípa náà wọ́n la na kojú omi ọlọ́pẹ́ jáde ni o ìdígbé òfin yẹn wí nìyẹn èyí ó wò kẹkẹ tó jọ nínú ayé al bákan náà nínú òfin kejì tàbí lè rọ àlà òun náà ní súnà Nabi sallallahu alaihi wa alihi alibi sallam wọn lọ yìí sàhábà níjọ kan ní láàrin ìgbà tí mo sùn mo wá rí gbé aha kan wá fún débi pé mo fẹ́ ń gbẹ dáadáa mo rẹ̀ ń gbẹ dáadáa débi pé rẹ̀ ń gbẹ yẹn ìsì hẹ̀ níbi èèkàn náà mi bí pé mo fẹ́ ń gbẹ dáadáa níbi wàrà tí mo mú yẹn. ìyókù tó wá kùmọ̀ wá gbé fọ́nrán rọ́dí ọlọ́run tàlà án àwọn sòhábà wa ni alábẹ́ láyò òjijì ọlọ́run kí ni wàá ní ìsúnmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tù òjijì ọlọ́run níbẹ̀ ìdàlẹ̀ àìlì ìmọ̀ ni mò ń sọ fún yín pé ọmọ ìmọ̀ ni ọlá pé kò ní sí ànẹ́bí mi rẹ̀ mọ́ lẹ́yìn mi ni ó mọ̀ rọ̀ bá kú jẹ́ kan náà àwọn ànẹ́bí ọlọ́run ẹ wọ àlàyé sàtẹ́lẹ̀ sọlá àṣọlá tó fi tó máa láì. bákan náà nínú àwọn òfin eléyìí tó fi yí bàbá mi ń ṣe àlàyé dáàbì sọ ìtumọ̀ àlá ó lè ní í ṣe pẹ̀lú àkókò nígbà míì kẹ́yẹ̀ wọ àkókò dẹ́nìkan dẹ́nìyẹn tó rí àlátọ́lá yẹn wọ́n níbi lápẹ̀rẹ̀ ẹnìkan rí ẹnìkan lójú rẹ̀ ń pa irun orí rẹ̀ wọ́n láwọn awòye sígbà dání ẹ wá sàlàyé ọ̀rọ̀ yẹn sásìkò yẹn jẹ́ ọ̀kan náà àwọn ahadi asùnrù hajj ọ̀kan náà àwọn oṣù oṣù hajj mẹ́tẹ̀ẹ̀dá yẹn sọ̀wọ́n zolfáàdà àti zolfíjà ìgbòlá láàánì fọ́sí tọ́ba jẹ́ kan nù rẹ̀ ajá pípẹ́ nìyẹn kọ́ ọ̀sọ́fà yẹ hujj bẹ́ẹ̀ sàlá ìṣùhàr yọ ọ lọ fẹ́lẹ́ ọlọ́wọ́ bá lọ sí hajj nìyẹn. tí ọba wa bọ́ sí kan náà àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yẹn ó ń tọ̀ nǹkan lọ sọ dúkìá rẹ̀ lè ánilẹ̀hùn tó fọyẹ̀ ní ọ̀rùn mọ́ọ̀lù owó rẹ̀ ọ̀sọ̀ ọ̀nà nìyẹn. àlálílá láti túmọ̀ rẹ̀ nínú òfin tá a lè fún fi tu á tún wo àyè àyè wo lẹ́nu yẹn rí lójú rẹ̀ wọ́n níbi ìlàfẹ̀rẹ̀ nísìn ẹnìkan rẹ̀ nìkan lójú rẹ̀ yẹ kó kòbìlì bẹ́ẹ̀

tó ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra yẹn nìyí àdáparọ́ ni wọ́n dá àdáparọ́ náà Muhammadu sèré ẹlòmíà wa gbára lé ní oṣù máa lọ sí tíra ní wọn parọ́ para ayé káàkiri ọ̀pọ̀lọpọ̀ tíra yẹn lẹ́yìn àpá wa àtàbí ọ̀nìyẹlẹ rọ́ọ̀kìmọ̀kùnlọ́ ni wọ́n fẹ́ẹ́ ṣe tíra yẹn kọ̀ láti ti tó gúnmọ́ tá a lè fi ti wọn inú ọ̀nà tí wọ́n bá fi ń tú àlà òun ni kéèyàn tún wo orúkọ ẹnìyẹn lápẹẹrẹ nísìn ẹnìkan rí èèyàn kan lójú rẹ orúkọ rẹ ń jẹ yáàsìọ yáàsìọ àtùmọ̀kọ́ wá láti fi yẹsùrà náà ni yẹsùrà ìyẹn ni pé nǹkan tó rọrùn ní ni kìíní yìí rọrùn pọ̀ ìtumọ̀ tẹ́lẹ̀ yẹn wà tú òun ni pé ọ̀rọ̀ téèyàn fẹ́ dáwọ́ lé yẹn nǹkan kan kọ́ nǹkan yẹn máa rọrùn dáadáa ní nǹkan náà rọrùn ni. nígbà mí àlá wọ́n lè túmọ̀ rẹ̀ tó fi lọ́ máa fi tu òun ni kí wọ́n wo ta lọ́sọ fóun lálà wọ́n lọ sẹlẹ̀ nìkan lọ bá Muhammad musiri yìí alẹ́ rahmatullah ọlọ́run lálà lójú rẹ̀ fóun pè o àfa àwọn ojú rẹ̀ ó lè pẹ́ ní rere a ọ̀bẹ̀lẹ̀ ọlọ́run ọba o ó sì hajj nìyẹn ẹ̀rí kọ́ wa dọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ fún anabi ibrahim obe wa asin lè nẹ́ẹ̀sì hajj ya'tuka rijalan wa ala kulli yàtìnà mi kò lè fàjì nàbí. ẹni pé gbogbo rírọ àlátáwọn ẹni ìsájú rí ọba rọ kìí ṣe pé wọn fẹ́ wò sùn wọn rìn gẹ́gẹ́ tí wọn gbẹsẹ. ọlọ́run sọ fún anábì ibrahim alayhi salatu wa salam wípé kéde fáwọn èèyàn péjọ wọn lọ sí hajj tó ọba ti pariwo yẹn tó lọ́gbọ́n ni àwọn èèyàn wà rìjálàn láwọn tí wọ́n fẹsẹ̀ rìn wa. wàhálà kúlì àwọn bí ọjọ́ ti wà lórí ràkúnmí káwọn ní ọba dé mímu kó lè fẹsẹ̀ dàmí láwọn ọ̀nà méjì bá a fa tuntun fẹ́ nìkan yẹn gbà tó wojú ẹ̀ tó rí àpẹẹrẹ dá ẹni rẹ lẹni ní wòye ẹnìkan náà bá tó dé òun náà lóun náà lálà aláwọ̀ ni wọ́n lá tọ́lọ̀ ńlá la kó ń pè wọ́n ni nígbà tá a fa wojú rẹ̀ afá rẹ̀ ẹ̀ ń lẹ́ka sáà olùlé ni wọ́n ń tẹ̀ olùlé ni wọ́n ẹ̀yin náà sábà ayé àdéhùn wà á zàdẹ̀ wà á bírò ẹnìkan olùkéde kan kéde láàrin wọn wípé ayé àti wàlẹ̀ ayéhùn ìnlẹ̀kùn làkàrí kùn ẹ̀yìn èrò yìí kò lè níyẹ o sọ́ọ̀bì ẹ̀yìn pé ń dà mí wọ́n máa ń rán àlá pẹ̀lú kí wọ́n wojú talẹ́ni tó lóun lálá yẹn أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه واتوبوا إليه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 وأصحابه وأزواجه وسلم تسليما كثيرا مزيدا أما بعد اتقوا الله تبارك وتعالى نضع وعقاب على النبي صلى الله عليه وسلم وعلى وعقاب fẹtẹni kọyìnkọ yìí bá bá lálà tó bá lálà lójú rẹ tọwọ àti pé òun tó rí ẹ ìfìgbò ha ó nífẹ̀ẹ́ alábìyẹn sì nífẹ̀ẹ́ sí ẹ bá la lọ́dọ̀ Yorùbá nìyí tó mọ̀ pé kùmọ̀ wọn bá gbé mu. Sọ́dọ̀ àwọn ilé sọ̀rọ̀ ìfẹ́ tọ́ba tọ́ba tọ́ba rówó ní lójú àlá wọ́n ti kọ́ tẹ pamọ́ tẹ pé wọ́n fẹ́ tó sí. Wọ́n lè sọ ìfẹ́ tọ́ba lálàá fún sí àwọn olójú rẹ̀ tọ́ba ti pé kò ní bí mọ́ láyé lẹ́rìn. Báwo Yorùbá ti máa ń tún sí wọn nìyẹn? Kò sófin kẹ́nu ogun òfin mẹ́fà yẹn láwọn ọ̀sẹ̀ lè lò rẹ̀ sí wọn. Àníbi sọ́lá àṣàlá rẹ̀ gbẹ́dẹ́rẹ́ pàtẹ́ bá lálàá sọ́dọ̀ kọ́ wá nífẹ̀ẹ́ sálàyé. Fàyín lẹ́wọ́ di àmì lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá sallallahu alaihi wasallam kódà òun yà lórí ẹ̀ wọ́n lè hajj èsì bí ha ó sì lè sọ fún yẹn pé mo rí lójú rẹ lónìí pé mo ń ṣe ìgbéyàwó kẹrin kò lè sọ fún yẹn tọ́ba ajá sí bó ti kejì ó lè yẹ èèyàn nífẹ̀ẹ́ sí kẹrin àti nígbà bí ẹ̀fẹ̀ ṣàyẹ̀wò ọ̀dà àdédáni nìyẹn ti wá tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ kéèyàn wá sọ fún òde aburú rẹ o òṣùgbọ́n ọ̀sán fẹ́ nìkan kan tí ọba ti wá sọ fàyínbẹ̀ hàlá àtẹ̀tọ̀ lòlò kò lè kó sùn láti sọ̀tà ẹ̀rí ẹ̀lú àwọn gbogbo orí wọn máa sọ aburú pé à lórí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ọkọ̀ ní ìdí kan sọ. nínú ìgbà wọn rọ mi òṣìṣẹ́ ọlọ́run tó bá jẹ́ àlá dáadáa fọ́nà wọn dunu kò sì gbọ́dọ̀ sọ fẹ́ nìkan bá nífẹ̀ẹ́ kò gbọ́dọ̀ sọ fẹ́ lẹ́gàn ẹni tó lè pẹ́kọ̀ gba tòun bábá sọ̀rọ̀ lẹ́bí láyé oṣù àlejò sọlá sọ̀rọ̀ nígbà tó ńlá la lójú rẹ̀ wípé lórí àwọn ìràwọ̀ mọ́kànlá tó ń borí balẹ̀ fún àti oòrùn àdùnsùpá gbogbo ọba tó ń wọlé lọ lọ ayé tó ń rí sáàjìlì gbogbo ọpátá mo rí wọn tó ẹgbẹ́ mi ni wọ́n borí balẹ̀ kí nàbí láyé àkókò sọ fún un ńlá sábùtù sọ̀rọ̀ mi yá ká aláàtẹ̀síwájúkà ọ̀yẹ̀ kì í dù làkàkà yìí dànù. aláàrẹ̀ tó ńlá yìí ó ní sùmọ̀ bí n sọ fáwọn ọmọ ìyá rẹ̀ kí wọ́n máa ṣe ìdíje o. tó nípa bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ fẹ́ẹ́ lọ́jẹ́ lẹ́gàn tọ́ba já lọ di kejì láwùyàn nínú ẹ̀kọ́ tá a tún lè lò òun ni kéèyàn tún sọ fẹ́gbẹ́ òsì sọ́gbẹ́rẹ́ fún kéèyàn tún fẹ́gbẹ́ òsì lẹ́ẹ̀mẹ́ta ó sì wá sọ ọlọ́run kó lọ́dọ̀ àṣà ìtọ́ ọ̀nà ó yí ha rẹ̀ kú sùtá ò ní ṣẹlẹ̀ lẹ̀. inú ẹ̀kọ́ tá a lẹ́bi tó fi kọ́ àtúnlá àlùfẹ́lá oníbíkà ni ẹ̀ ń dìde kò sí náà fílà wọlé yóò hajj ní ibi hajj náà ó dẹ̀ máa ń sọ fáwọn yẹn. ẹ̀yọ́ àlùfẹ́lá náà ìlà àdàlá kálí yóò lè máa lálàáfíà tí wọ́n dẹ̀ bá fẹ́ máa lálàá dáadáa. kẹ́mọ̀ ọmọ pé aṣọ fún ayé bí ẹ ti rí wọ́n máa rí àlá dáadáa. aláàárẹ̀ yóò sì súnmọ́ lọ́gbọ̀n wà ìyẹn ni pé ìdá kan nù mọ́tẹ̀ abẹ́mẹ́rìndì ní àádọ́ta ní fi ọ̀jẹ̀ ńgbọ̀ bá ti jẹ́ nírè bóòlù àlẹ́ yẹn ti lè já lábẹ́ ọ̀la láàbíà àwọn bọ́ọ̀lù yẹn máa jẹ kàláàlì ẹ̀yọ́ oníjẹkújẹ pa àti bàbá fẹ́ máa lálà dáadáa kí ẹ máa bá bá fún lókùn fún wa lẹ́nu yẹn nígbà tí o ti já lẹ́nu mọ́ adẹ̀ ti sàǹfààní bá wà ní àlà bákan náà èyí ó kú sọ àfẹ́ ọlọ́run má ṣe rè yọ ọkọ èyí ó ti jẹ olódodo adébí sọlá àtúnlá sọ pé àmúdàkùnkùn mọlókèyà àmúdàkùnkùn hàlìyà ẹni tálà rẹ máa jẹ òtọjú òlẹ tí bá ń lòdòdò lójú ayé lóyún bákan náà yóò tún máa wà ní mọ́tótó ni òní máa tọ́jú ẹlòmíràn tó kò ní sábà yọ lọ sùn bẹ aláwo lọ bàbá wa lágbàbá aláàlágbó lánàá lọ máa lá wọn lé ní kòtò àyíjọ kan.

ẹ̀rí bá tọ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa òjijì ọlọ́run kò lẹ́sì lálà sọlọ́lọ́ọ̀fù àlùfẹ́lẹ́m òfin àlùfáàrí mọ̀rọ̀lọ́ èyí kẹ́nẹ́ yín ló ti kù tọ̀gbọ̀tọ̀gbọ̀ yìí wọ́n yẹ pé bí ẹ bá kọ̀ tí ò sí ìkẹ́nẹ́ mọ̀ ẹ wọ́n pé nínú sọ́nà nínú ẹ̀kọ́ tá a nẹ́bi fi kọ́ wa sọlọ́ àlùfẹ́lẹ́m òní pé ìkẹ́nẹ́ ọ̀gbọ́dọ̀ wà lọ́wọ́ èèyàn tó ti di ogójì bákan náà nínú ọ̀nà láti ẹ̀yọ́ fi lálàáfíà òun ni kéèyàn máa sùn ní mọ́tòkó gẹ́gẹ́ bá ti sọ. alẹ́ sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ fún ìjọba débi tó fẹ́ sùn fọ̀tàwọ̀ sọ òun ló àtàlẹ́ sọ̀rọ̀ lọ sàlù alájẹ ní bọ́ fẹ́ kẹrù. nínú ọ̀nà táwọn ẹ̀yọ́ fi máa lálàáfíà òun ni kéèyàn sùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀sùn. nínú ọ̀nà táwọn ẹ̀yọ́ fi máa lálàáfíà òun náà ni kéèyàn máa rẹ̀ ti ọlọ́run ní subhanallah alhamdulillah olùdíkẹ́ ìrọ̀lù ayọ̀ ní ti mú nàìjíríà dàgbà ẹ̀yẹ mú sí ọlọ́ ìwọ tó bá fẹ́ máa rọ àlà tó bá bí mọ̀ nípa rẹ̀ wọ́n dà wọlé wọn máa lọ bí ẹ̀ bá lálà ó ní ẹ̀kọ́ sẹ́ni tí ó rọ àlà gbọ́dọ̀ ní nínú ẹ̀kọ́ tó gbọ́dọ̀ ní òun ni fẹ́ ni ẹ̀kọ́ sọ yí pé lọ ayé rere lórí wọ̀ṣàwùrọ̀ káwà kọ́ì òun lọ́lọ́run ọba ti sọ nípa rẹ̀. ọgbọ́dọ̀ lówó ẹ̀kọ́ yẹn lẹ́yìn náà ni wípé ó fi gbé àláyẹ̀kalà ó gbé àláyẹ̀kalẹ̀ lọ́bẹ̀ tó da torí lọ lé mi kú wí nìyẹn ojú ọ̀sẹ̀lẹ̀ sí lọ́kọ̀ọ̀kùn yẹn sáré ó kù lọ ló o kò dé dá padà mọ́ lẹ́yìn ni wípé ẹni lọ́ fẹ́ àlá ọgbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ àlá dáadáa ẹni tó lọ béèrè àlá náà kò ní bóde torí àmọ́nà ní ara káwá bóde fẹ́ ẹni máa wo bí ṣe ń lọ yọ fún torí náà o pé kí ní báyìí ọ̀sẹ̀ ìyẹn ti gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹni tí ń lálàyé ẹni tí ń lálàyé sẹ́ni fi ni sẹ́ni rẹ ni kì í ṣe bákan náà lè yọ ti sàlàyé ọ̀rọ̀ wọn bákan náà yọ lòrò orí sàlàyé dáadáa tọ́ba jẹ́ dáadáa lè yọ sọ̀rọ̀ tọ́ba já burú èyí ó ti wọ́n fẹ́ yọ̀ sí ẹni ayọ̀ ìmùsùlùmí ìbádàlá làwọn olùkọ́ ti sọ pé ẹni tí ọba nurọ́ àlá ọláwọ̀ ọ̀rọ̀ ìtọ́gbọ́dọ̀ wà lára rẹ̀ yóò jẹ olùmọ̀ yóò ní làákàyè yóò bẹ̀rù ọlọ́run yóò mọ nínú palapala ákúgbèmí làwọn àdàdà pàpà jùlọ yìí bàbá ti parí àyà tó lè ṣe déédé nǹkan yẹn àbá rí hadith tó lè ṣe déédé nǹkan yẹn ayọ̀ ìmùsùlùmí ìbádàlá nínú àlá láti rí ọlọ́run wa sùhánù wa ta'ala. ẹ̀rí alimami al-Baghawi aleyhi rahmatullah nínú sẹ́ra wọn tí wọ́n pè ní sàkóso sọ́mùnà alimami al-Baghawi wọ́n lè rí rírí ọlọ́run wa sùhánù wa ta'ala lójú oorun jẹ́ ìjà tó tọ́lẹ̀tọ̀ ni. ìmọ̀sí ọ̀lẹ́ rọ́lọ́run bí èèyàn ọ̀lẹ́ rọ́lọ́run bí èèyàn lẹ́ẹ̀kẹ́ náà tó máa lọ kọ́ ọ̀rọ̀ tó máa rẹ́jọ́ ọ̀rọ̀ lọ́hùn tó sọ yìí pé lẹ́ẹ̀ka kàmí ti wọ́n kọ́ sẹ́mi ọ̀nà sí i. ọ̀sẹ́ni tó dàbí àlá ọ̀sìn tó dàbí rẹ̀ olùgbogbo ní olùdí rírí ọba ti tóbi agbára rẹ̀ yóò jẹ́ ihe ẹ̀dọ́gba ihe ìdípayá bí kéèyàn rí ilẹ̀ tó lọ́ra kéèyàn rí nǹkan tó dáa fáwọn ẹni tí wọ́n wà láàyè yẹn kéèyàn bá wá rí gbogbo ọwọ́ alóòrán lọ́wọ́ mọ́lọ́wọ́ sálùkà ní gbogbo wọn wà nígbà tí àwọn ọmọ ọ̀rọ̀ àforíjì ọ̀rọ̀ òdodo ni àlùkáwà ní òdodo ni kọ́ba rí bẹ́ẹ̀ lórí pé ọlọ́run wò ó à ìkẹ́lélé rẹ̀ náà wọ́n bá rí bọ́lọ́run kẹ́ ìgbóhùn ìsọ́nilára kó nínú ẹ̀sẹ̀ mi ẹ̀ tọ́lọ́run ọba sùpáàdì ọ̀tá lábọ́ pé òláyé ولا yukallimuhum الله ọlọ́run ní ولا wọn sọ̀rọ̀ أيها المسلمون عباد الله yìí ayọ̀ alùpùpù náà ìlú àdàlá tọ́ba rí bọ́lọ́hùn fún orí kẹ̀kẹ́ nínú ìgbádùn ayé ó ti gbà àdẹ́wò nìyẹn àdẹ́wò náà wà nílé ọjà àyẹ̀wò gbáàdì àìsẹ́ sì máa ṣẹlẹ̀ sí lára ní súnmọ́ rẹ̀ tó pé táìsàn yẹn bá rọ́ọ̀dù yóò jẹ́ kí ládàá rẹ̀ ó tóbi lọ́dọ̀ ọlọ́run bí ó sì máa wá nìyẹn tí ó fi padà síbi ìgbẹ́ ọlọ́run ìgbẹ̀yìn ló ti dà báyìí bákan náà náà alábáwọn èèyàn máa ń la wọn máa ń la làbáwọn ará ìjẹun ọlọmọ ọmọdé wọn sọláwọn àwọn mílíọnù sọpá wọn lọ sàdéka nígbà tó ti bá wọn rà tẹ̀lé tí ó ti ní ìgbà láwọn ká téèyàn lọ sí rà tẹ̀lé rírí ọlọ́run yìí ta sọ lẹ́ẹ̀kan orin lẹ́nu hadith yìí bá tẹ̀lé sùnmọ́ àtàlọ́rọ́ lọ́wọ́ abdullahi ibn abbas rọ́bì ọlọ́run dàlẹ́ àlù wọn là fi ahsan suwura ẹni pé kọ̀ọ̀kan pé èèyàn ni òun kọ̀ọ̀kan fún òun olórí bíi wa ó ní gbogbo ara bíi wa ó sàrọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ orí rere orí dáadáa yẹn orí mọ́lẹ̀ a lè sọ pé nǹkan báyìí gbòógì òun ni orí ọlọ́run nínú tó fi ń da tó àdébí tó láàlú sọláńgọ sẹ́yìn ọba rí mi lójú rẹ̀ ó ń bọ̀ wọ́n rí mi nìyẹn nítorí bá ti dá níbi yìí láàyè sàmọ́sà lómi kò lè gbáwò rẹ̀ mi wọ̀ láyé ṣùgbọ́n ẹ̀sọ́ lọ fóun rà nẹ́bí bóun ló ti mọ̀rọ̀ yàn nẹ́bí sọ́bà nẹ́bí láyé mọ́sálà lọ́dọ̀ àwọn olùmọ̀ nìyẹn tọ́bajá sí pẹ́ẹ́nì yẹn lè ṣàlàyé bí a ṣe máa ń ka nínú tákàdá ibi báyìí lórí àtẹ́bí ṣe ó lè jẹ́ ìdúró sísí lórí rere fún yẹn tó bá ti pẹ́ ní rere lẹ́nu yẹn nígbà tó bá lára ara nẹ́bí lójú rẹ̀ ayọ̀ ayọ̀ ṣe mú nàìjíríà dàgbà ẹni bí ọba wa lálàá kẹ̀kẹ́ tí wàá lọ ọ̀pá ẹ̀rọ fún un lálàá bí dá lọ ní ẹ̀mí ẹ̀ aláwọ̀ ìlú pọ̀ ní oṣù ìkẹ́kọ̀ọ́ ti wà nílẹ̀ yorùbá níbi àníbi káfẹ́ máa dá fọ́ rẹ̀ ó ti ṣe tíra àlá lè lọ́wọ́ orí ọlọ́mọ mọ́jú mọ́ọ̀lù ọlọ́run sọ pé kìnnì kan bá kan ni àwọn pẹ̀lú ayé ni ó ń ṣe kìnnì kan ni gbogbo wíwú oríṣiríṣi ó dẹ̀ káwọn èèyàn jọ rẹpẹtẹ láàrin agbègbè wa yìí náà. kéèyàn máa parọ́ ń bi àlá láìrí kankan ẹ̀dùn kan òun tóbi níwájú ọba dẹ́dà wọn. nínú hadith wa sílẹ̀ bùdà àkọ́ wọn là nílùú sọlá àtọ́lá sọ yìí pé irọ́ tó tóbi òun lẹni tí bá ń sọ ohun tí èmi àlẹ́ bẹ̀ ọ̀tọ̀ sọlọ́mọ́ ọ̀hún àríwọ̀ sílẹ̀ irọ́ tó tóbi jù òun lẹ́sí bá fi hàn ojú rẹ̀ fílmù náà mọ́ọ́lá mùsàrọ̀yà òun tó ju olè orí ní sọ fún ojú òun rí lójú rẹ̀ a sì máa gbàgbé wàhíì lọ wá lórí ọ̀rọ̀ nínú kàdídà nínú ẹ̀rọ rọ́bì ọlọ́run dọ̀lá àdì wọn ni ẹni yóò lọ sọ fún lálà òsì láǹkẹ́ kan ọbẹ̀ fẹ́ fi tú àwọn èèyàn kó fi dèèyàn pàtàkì láàrin wọn ni òsì kẹ̀kẹ́ lórí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ كلف أن يعقد بين شريعة شائرة بيني قال أبو لورو كما تقول بوكا لا تبين لا يجب ما يعني ربنا لا تزغ قلوبنا بعد إن هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم